الله المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني فلما باتوا سوى المسلمين أترى لكم كرات قرفان النبي sallallahu alaihi wasallam ẹn tọ́rọ bá láti bá máa jẹ́ kẹfún gbogbo wa Allah bá ní sàlẹ̀kùn kí àwọn nábi bá ní sàlẹ̀kùn wọn rẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ kẹ pẹ̀lú àwọn nábi sallallahu alaihi wasallam níjọ́ gbogbo alìkíyàmà tí èyàn ò lè pòun sẹ́yà gbangba pòun lówó kan láti fi gbara àwọn lẹ́m̀bí ya ọlọ́run àbó nípò kan láti fi gbara àwọn lẹ́m̀bí ya ọlọ́run àfẹ́mbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkà tó mọ́kùnbí ẹbọ àti mi àtẹ̀yìn ọlọ́mọdé àṣàbọ̀ pàdé rẹ̀ afẹ́ ń bá tó parí Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kún bí wa ọ̀gbẹ̀yẹ àti mi àtẹ̀yìn ìwà nífà kù mọ́sà làwà ń bẹ́ ó wa sí ọwọ́ yóò tako ń dáàmà sọ jáde lẹ́nu dákun ni ó sì yára sọ̀nà lórí ìbúwájú ọlọ́run ọba mọ́sà sọ wa ń bi wàhálà tí á jẹ́ àmọ́ kó ìyàbà á jẹ́ àmọ́ láyé ní má ṣe ní ọ̀nà tí a gbà di ẹni ìbínú lọ́dọ̀ rẹ̀ mọ́sá ma rọ̀zákọ̀ wa rizqan halalan tayyiba ìjọ́nà kan fílẹ̀ tàbí wá gbọ́rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́mọ́sá bá ní gọjú bí a ṣe ń fẹ́ lọ la hawla wa la quwwata tó ní bá ṣe pẹ̀lú jihad al-jihad gbólóhùn kan ni bá ṣe ń sọ gbogbo ń gbà tó jẹ́ wípé kò sí ọmọ nẹ́bí adama tí è ṣe kọ́dà jihad ta bá lọ́dọ̀ àwọn tí ó sì tọ́lọ́ǹgá ó jù ta mùsùlùmí lọ lẹ́nì èyàn ma ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ níbi tí wọ́n ti ń pa ọtí kò ní sinmi kí ní ṣeun jihadi sójú ọ̀nà ẹ̀rìn àbójú ọ̀nà ẹkún èyàn yà gẹ̀tì márùn-ún lé aṣẹ́wó àdéhùn tọ́gbà mẹ́ iṣẹ́ rẹ̀ ní pẹ́kọ̀kọ̀rọ̀ jókòó kó sì máa sílẹ̀kùn fáwọn tí ń bọ̀ wá ṣiṣẹ́ bí kí ní ṣe o jihadi ní sí ẹ kọ̀rẹ̀ ní sinmi ọlọ́pàá tó dúó ní oòrùn tí ń pàṣẹ ọkọ̀ sí ìsọ́hùn fún ìjọba kébi ọmọ bà pa àtìyàwó rẹ̀ kí ní ẹ ń ṣe o kiri yóò lóbìn wọn lọ́kùnrin wọn àtọmọwẹ̀rẹ̀ wọn fún abóòdé wípé ẹjí àwọn òjò pẹ̀lú ìlú àtàgbò káàkiri gbogbo àdúgbò káwọn ò tún fi kírètì àwẹ̀nẹ́sì fún chọ́ọ̀chì àwọn kí náà ń ṣe kí ẹ jihadi ni wọ́n ń ṣe bákan àwọn yahudi tí ó ń pa àwọn ará Palestine jojúmọ́ láti sọ ilẹ̀ wọn dilẹ̀ tiwọn kí ni wọ́n ń ṣe yẹn jihadi olóṣèlú tó káwọ èèyàn jọ pípẹ́ ẹ̀dàkùn ẹ̀yàn mẹ́rú kú kí ilẹ̀ kọ́kọ́ fẹ́ná wọ́n ni wọ́n fún alápẹ̀rẹ̀ ẹgbó mẹ́wàá ó ṣètò ẹ̀fọn kí lẹ fẹ́ múlé wọ́n ní fóònà gàù ó ṣètò ẹ̀ náà gbò fọ́n fóònà gàù kí lẹ tó fẹ́ lẹ́yìn rẹ̀ pé à bọ̀ọ̀tọ̀ nọ́rẹ́gbò ti pọ̀lú kí lẹ ká ṣe gan àpótí fẹ̀dẹ̀kó ní ẹ̀sà gbé kí ló náà ń ṣe o lójú ọ̀nà kíni lójú ọ̀nà ẹkún sọ ìbù wa tí náà tó náà ń sẹ́mí àti ń tẹ́wó ọlọ́pàá pátá lásán láì máa wọ̀wọ́ bí o ó ti ríbi tẹ́ bọ̀rálẹ̀ sí o cbn òfin tí wọ́n fi lẹ̀ nú o kí ló náà ń ṣe o jihad, jihad ẹwà dákan mélòó ni jihadi ti mùsùlùmí gẹ́ǹsì nínú jihadi ti bẹ̀lágbàyé bí wọ́n bá pa ogun ẹ̀pọ̀ sọ ẹ̀ kí mùsùlùmí sọ kó ń ṣe jihadi kí ayé ọwá rí bí ẹ̀hànà la àwọn nǹkan tí à ń fọ́ọ̀nà ní láwùjọ a sì fẹ́ kí n tí ń wùwà àfẹ́ orí ibú fẹ́nì kankan ẹ ń bá jẹ́ kéfèrí à ń bẹ lọ́hun a sì ràn kan kọgbà sílámù kọmọkù kéfèrí ṣùgbọ́n o gbogbo ẹ ń bá ń wá jẹ́ àmú lọ́nà kasọ́nà kejì àbí ń wápò lọ́nà kasọ́nà kejì kọjọ́ kọ́ mọ́ di tóun ọ́ déèdè bú tóun ọ́ parọ́ mọ́ tóun ọ́ sọ di yẹ̀yẹ́ tóun ọ́ fi ẹrẹ̀ yìí kóhun tó lè rí láwùjọ ìtawà ń sọnù nítorí wípé ìgbẹ̀yìn rẹ̀ ó ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ nínú aburú tí ó kù bó ń tán ọlọ́nsọ́ ń bí ẹ̀rún o ẹ̀rún yóò rùn ara rẹ̀ yóò tún rú ẹbí rẹ̀ ma nítorí wípé ègún búnù tíyàn bẹ́ ègún bú láti sánmà ọ̀rọ̀ báyà kí wá ní mọ́sálà tàà fẹ́ gbé ẹ̀wò lẹ́nì òun ni in tó tún ní bá ṣe pẹ̀lú àwọn adarí kí ni ń ta mí pẹ̀lú àwọn adarí tó bá jẹ́ wípé ìlú ìsìláàmù láwà mùsùlùmí ọmọ ìyá wa ó náà lọ fẹ́ máa darí wa kí ni àwọn ń taari pẹ̀lú rẹ̀ tí bá wá ń sàwọn nǹkan kankan sáà lè bàjá sáà lè jáde sí i gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń dàrú mímí àti iná lójúlé ní tí ń ṣẹlẹ̀ ní misro tí ń ṣẹlẹ̀ ní Súríà tí ń ṣẹlẹ̀ ní Iraq àtọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbẹ́ bákan náà tó bá jẹ́ wípé democracy ni wọ́n fi ń rúlù sáà lẹ́tọ̀ọ́ láti máa gbọ́ràn síjọba lẹ́nu afẹ́gbéyẹ̀wò sáà lè jáde sí ẹ ká pé ìjà dé láàrin àwa àti afẹ́gbéyẹ̀wò bákan náà àtẹ̀mí àtẹ̀yìn ká gbà wípé àti ọmọ àdarí wa ní ìsìn wọ́n gbọ́dọ̀ rí bí Abubakar àti Umaru sábòsì kọ́là ń sọ pé kọ́lọ̀ ń ó seun àbí déédé la ní òsì afẹ́gbìyàwó pẹ̀lẹ́rì sí ń tẹ́lẹ̀ kẹta sọ náà kò clear kò clear ẹ́ kí ni sọ kí ni alákọ̀ọ́kọ́ ẹ̀sọ̀ alákọ̀ọ́kọ́ ìwọ̀n fún ọ́ ní kìlọ́mẹ́kì Thank you ní ó jẹ́ sọ lẹ́ẹ̀kẹta ìyẹn sọ alákọ̀ọ́kọ́ ẹ̀ ní problem alákọ̀ọ́kọ́ àti lẹ́ẹ̀kejì ìyẹn alákọ̀ọ́kọ́ ní tó lẹ́ẹ̀kẹta ìyẹn sọ ní sí insha Allah wọ́n ni mo ní mọ́ sí àlà nípa níní olórí sí ìlà alákọ̀ọ́kọ́ mo ní tàà bá ní olórí ká sọ pé ìlú ìsìláàmù ni tó sì jára wa ti ń darí wa kí ni àwọn nǹkan tó lè ṣe tá a fi jáde sí sáà lẹ́tọ̀ àti jáde sí àbá lẹ́tọ̀ àti jáde sí bákan náà kápẹ́ mùsùlùmí kọ́ ní ń darí wa tó fojú ọ̀pẹ̀ kìfìrí ń darí wa yìí sáà lẹ́tọ̀ àti jáde sí àbá lẹ́tọ̀ àti jáde sí bákan náà àtẹ̀mí àtẹ̀yìn gan nísàlẹ̀ ọkàn wa ká máa bọ́lọ̀ sọ̀rọ̀ kọ́rọ̀ àti gbangba wípé

nadandin fi yàdì halqa ibi tá a ti fẹ́ máa rìn nadur hawla adil masáyì àwọn masáyì la fẹ́ máa rọ kiri káwọn àkọ́kọ́ jama'a ìdí aláṣẹ fáwọn mùsùlùmí látọ̀dọ̀ ẹnìkan nínú wa. تنعقد الولاية بإحدى ثلاث nǹkan mẹ́ta ń ló lè sọ ẹnìkan nù wa di olórí wa à ń sọ̀rọ̀ pàlú ìsìlámù àkọ́kọ́ anásù tí àwọn afọ́ àbánínà sù ṣe ń tí wọ́n mìíràn wípé mínàlì tàbí wà súnnà wọ́n yá ọ̀rọ̀ yẹn lónìí annasu ó ń lọ̀rọ̀ àsọ tẹ́lẹ̀ lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ ìmáàmù tó fẹ́ gbéṣẹ̀ àti lórí kàrí tẹ́lẹ̀ ó wá ní ti ń bá lọ àfá ìníkọ́ máa jẹ́ olórílẹ̀ lórí agbọ́dọ̀ gbà kí lọ́pàá fi gbà ó ní pé a ṣe bẹ́yà fún bẹ́yà tá a ṣe fún a máa tẹ̀láṣẹ rẹ̀ kí ló tó pa wáyìí tẹ́nìkan bá wá dìde wípé alábòsí lẹ́ni tí wọ́n fà kalẹ̀ inú oníjáwọn ọgbà sẹ́nìkan bẹ tó pé asọ̀pù musulmi ọmọ yásá ni ṣe mú gbó ní àwọn kò mú gbó ń gbẹ́bọ wọn ni ọgbẹ́bọ bọ̀tàfà burú ní kí sí tánú ẹ̀bọ̀rọ̀ ibìkan lè yóò kú sí ọ̀rọ̀ yóò máa tábà ọ̀rọ̀ pìlẹ̀ ó dé ní yóò máa tẹ̀lọ̀rọ̀ pìlẹ̀ ẹ̀ẹ̀kejì alìjìmá tẹ́nu bá kò lórí wípé lágbájá yìí kọ́ máa jó lórí wa gbólóhùn tẹ́nu bá wá kò yìí ilẹ̀ fi sọ wípé ìbò ń bẹ nínú islamu ṣùgbọ́n kéèsì irú ìntí ẹ́ dì ní ìbò tí ń bẹ nínú islamu kò dídìrìn inú kò kò inú kò kó arúgbónú kọ̀kọ́ ma wẹ̀rẹ̀ tí ò tí ìgbànú kí ló kónú o àwọn táwọn wò pé lẹ́tàdì làwọn eléyìí ọpọlọ wọn mọ́ wọ́n mọ̀tò yàtọ̀ sósì wọ́n èé ṣe mùsíbẹ̀dà wọ́n èé ṣe jẹgújẹrá àwọn ni wọ́n máa jókòó kéèsẹ́ ń tẹ́rì rúgbọ́n rẹ̀ rẹ̀ báyìí o tí ó sọ wípé tí wọ́n bá ti fẹ́ ọmọ 14 years 15 years wọ́n bà lábẹ́ jẹ́ nìyẹn ìjẹ́dẹ̀ ṣe ẹ̀ ojú kéyìn òkú léèyàn lọ kéyìn ó sì gírẹ̀kọ́ àṣásù ìgbàwó tẹ́kọ́ wá bí pé ẹ̀sìn ló ń ṣe lónìí kò lè pè ní Islam bẹ́ẹ̀ bá ní ṣe Christianity ni yóò ní kí lọ́kàn pẹ̀lú yẹn tí wọ́n bá wá sọ̀rọ̀ kalẹ̀ irú wọn ayé ọmọ wa gbé káàkiri alìjẹnu tí ń bẹ̀rẹ̀ rẹ̀ léyìn ooo kò clear sẹ̀ àjẹ̀nù sọ́ọ̀tì totally hundred hundred tó bá yàrú ẹ̀ wéré òdìdí prọ́fù àjẹ̀nù ọwá bájẹ̀bá kọ́ sílá yọ́ kàmà gbẹnu ẹ̀ sọ̀rọ̀ lásán ó pé àjẹ̀nù báhùn ó pé tàní báhùn kò sí nǹkan kan tí ń bẹ́nu ìsìláàmù yìí tọ́ta lọ rẹ̀ mú níparí tí ò mú bẹ̀rẹ̀ tọ́lọ̀hún ọbọ̀ rọ́ǹgì ọ̀rọ̀ ẹ̀ láti sẹ́mọ̀ ẹ̀dàkùn ọjà azánú ẹ̀sìn ọlọ́run kéèyàn ọ̀fẹ́ ọmọ kékeré àbí ọjà azá sọ́wọ́ ń bẹ́nu ẹ̀sìn ọlọ́run pé ọmọ èké o tẹ́ẹ̀fẹ́ fi lọ́kọ o kọ́kọ́ rẹ̀ ò sì máa mú lọ ọkọ̀rọ̀ sí ń bẹ́nu ẹ̀sìn wọn bẹ́ẹ̀ náà lápẹẹrẹ ọkà jẹ́ pé mẹ́sàrà tàbí ẹsọ lónìí kan máa kàn yán kankan bẹ ẹnìkan bẹ ọ̀nà ọlọ́nṣògùn ní gbé ma máa gbìyànjú rẹ́rẹ́ ọlọ́kọ̀ kan tí fi jíṣẹ́ sí gangan gbà ṣùgbọ́n dìlé ìyà onídàrẹ̀ rínú ẹ̀sìn nídìlé bàbá onídára ẹ̀rí ọkọ̀ tí sí ń wà náà mara wọn náà rè ìjọba rówó epo sí bírèkì bí epo isa manager wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe yá afọmọ rẹ̀ lọ́kọ̀nù ọmọ ọdún mẹ́jọ kò o ó mọ́ tó ń ṣe ó tí òun ọ̀bá ṣe báhùn ohun ọ̀mọ́rún tọ́mọ yóò pè pàdé ọlọ́run torí kọ̀sẹ̀ tó ń fojú jọ ń dìlé ìyà kọ̀sẹ̀ tó ń fojú jọ ń dìlé gíní o ń dìlé bàbá ṣùgbọ́n in tó jẹ́ pìlẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ àlàálì ẹnu ẹnìkan ọ̀gbà kó pè lára àmù ṣùgbọ́n ẹlọ rẹ̀ mọ̀ dọ̀wà bítú rẹ̀ àwọn tó dé àtàwọn nǹkan tó túúlẹ̀ ẹn tí wọ́n ní wọ́n lọ yẹgi fún àdùnmọ́ ní wọ́n fi sẹ́wọ̀n gbére èlò ló jíńjò ní Nàìjíríà ẹ́ 14 sọ́wọ́ 15,000 kọ̀wọ́ 15,000 kí lẹ́nu wọ́n ṣe fún wọ́n yẹgi fún wọ́n ní wọ́n yẹ kí fẹ́ tó jí 14 kilo kọ́ rẹ̀ ẹni tó ní wọ́n yẹgi fún tí rúlù wa ń gbà náà èrò ló ń jí kò sí gíní o ìnìkásù táwọn sọ nìyẹn ìnìkásù kí n kó di àtòdíjẹ́ inìríkàs àwambọ̀ alijima kẹnu ó kò lórí rẹ̀ àwọn wo ní ọ̀nà ìjìmá wù ní àwọn ni alùlẹ̀ hálì wàlẹ̀ akọ́dì àwọn tí wọ́n ń bẹ ní ùjáàwù dáúlà àwọn tọ́lọ̀ ń ti fà lórí òkè nínú ìlú torí wọ́n dẹ̀ straight tí wọ́n bá ní kí wọ́n máa múru ẹni tó rí bà nìbàdàn lónìí normally tá a gbà wọ́n kọ́kọ́ mú bàbá ìmọ̀ mú bàdàn kọ́lọ̀ ń fún láti bọ̀tán dáadáa lẹ́yìn náà wọ́n mú olúbàdàn ìdí ni wípé bí ìlú bá dàrú ọ sáré pa àwọn àyùn lẹ́kújẹ́ lómi lọ torí pò tí à ń wà kìí ṣe pò tí à ń tó máa dé tí máa ń sàwúre ọjọba lù tó ń wẹsẹ kí kí lọ fẹ́ dà ooo kìí ṣe kí ló dé tí ẹ̀ka méjèèjì wọ́n sí nípò ẹni títún wà wúre mọ́ sí àti mú ọ̀tá báwọn lápẹẹrẹ káwá ní wọ́n mú ní muslim community kọ̀ọ̀kan wọ́n máa fa olórí ìbẹ̀ẹ́lẹ̀ ní lára ṣíṣàn ládùgbò kọ̀ọ̀kan wọ́n fún olórí ìbẹ̀ẹ́lẹ̀ àwọn èèyàn lẹni tí wọ́n wò pé lágbájá ah lè ká ẹ̀sọ́ rí bá náà ẹni ọ̀sọ̀bá inú kọjí alábòsí kàbí kọ́mọ̀ bàbá gbélé irú àwọn tí wọ́n máa sọ̀rọ̀ táwọn ìrọ́sùn mọ̀ pé ah in tí ń sọ yìí bó ṣe rínú tá a máa dò tí bàbá rẹ̀ fowó òlúra tí a ràn lówó tí a ràn ní kírókọ rẹ̀ tọ́lọ kó òlúra dà tó tún lọ bọ́ ọ́nú omi lẹ́àmọ́mọ́ rẹ̀ pé ṣé ẹ̀ ti mọ̀ wípé àtọ̀ ààrẹ ilá ibi gíní o àwọn halùlà ákìdì halùlà halùwàlà ákìdì àwọn ni ọmọ jókòó irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ìgbà tí wọ́n fẹ́ yan Uthman ibn Affan radiyallahu ta'ala anhu pẹ̀lú umar ibn khattab radiyallahu ta'ala anhu ipe ja'ala al-amru shura bainahum e mu labata mu labata ijma'u si ko lórí tani o baba jẹ́jẹ́ radiyallahu ta'ala anhu ardo iye jẹ́jẹ́ ni ẹ sì wo ìjẹ́ olórí nígbà míì tíyàn bá dé èèyàn tó tutù kọ́mọ̀ sí kini dalilu wa jaa fi sahih indal imam muslim rahimahullahu ta'ala min hadith abi dharri al-ghifari radiyallahu ta'ala anhu abu dharr rasul sallallahu alaihi wasallam bi annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀mì náà wà bí kan kin ti ma darí mo gbagbo yesin pọ̀ mo le dábẹ̀rú anabi àníbsà sàrámù wa mú lójú kaba abu àbúwúdẹ́rẹ́ ya abadar innaka du'ifun so ọmọ pọ̀ lágbàjẹ́ àmánà lẹ́rù yíó tọ́jẹ́ wípé ẹkùn gbogbo ẹn tó rù tó pọ̀ jù wọn ní ọpọ̀ àlíkì àmà jẹ̀máà kíyàn kan jókòó nú lé rẹ̀ wípé ẹ̀dùn náà tó lọ ń bá lóun fún gbogbo rí ẹ̀ṣẹ̀ mi jẹ̀ nìyàn ó wá ní ìkan náà ló ń fẹ́ fi bí mi kí nǹkan mú ọjọ́ kan péré tó bá wù mí kèése yóò lé kèése ọ́fíìsì ọlọ́fíìsì ilé ara rẹ̀ ní o pé kàn mú ọjọ́ kan tó bá wù ọ́ kí n gbé ìdájọ́ lérí ọjọ́ nínú ilé rẹ̀ ìtọ́sẹ̀lẹ̀ rẹ̀ látàárọ̀ dalẹ́ jẹ̀mọ́ wà lẹ́ ọ̀yẹ́ kẹ́ rí gómìnà kọmọ in tó bá yẹ mú mi sùn lébi wàláhì wọ́n dáhùn in tó yẹ mú mi bóòdè lójú mi tí èsì yẹ kí ó bóòdè lójú mi wọ́n dáhùn rẹ̀ sírú ẹni báhùn lẹ́ẹ̀tù wá máa bá kàkún tó ti wà wájú ẹ bọ́nà ń gbà bó ṣe rínú bí ọgbà bó ṣe rínú torí àwọn làwọn ó pèlò rọ ànábì lákùnrin lódodo ìtọ́sọ̀kalẹ̀ rẹ̀ bí ó ṣe rínú salawatullahi wa salamu alayhi kò síúntọ̀ tí ó bọ̀ níwájú ọlọ́mà subhanahu wa ta'ala tí wọ́n bá ti kó nǹkan sábẹ́ rẹ̀ yọ́ ìyànjú ẹ̀bù tó lọ àwambọ̀ ìjìmọ̀wù ṣẹlẹ̀ odòlórí ẹlẹ́ẹ̀kẹta ó ní alìkọ́harù kẹ́ni ọwá jẹ gàbà òun wá pé méjì tó jẹ́ mùsùlùmí kí ni hukumu tó bá jẹ́ kèfèrí kí ni hukumu gbogbo bí tàà fẹ́ yẹn jùnú àkọ́kọ́ annabi sallallahu alaihi wasallam ó ní a gbọ́dọ̀ jáde só lórí tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá wa. lókùrú gbàtíbá ti ń kírun táà sì rí ìwà kèfèrí tó kílíà látọ̀dọ̀ rẹ̀ mọ́ wá fẹ́ bí wá níwà kèfèrí yẹn kó lè kílíà ọlọ́mọdé orí ọ̀sẹ̀lẹ̀ o torí fìtínà ní ilé o kí a máa wo network news wọ́n sì ń sí ọdún Òṣogbo lọ ní ọba so tọ̀ tí rìn bọ̀ ọ ń bọ̀ sọ́dọ̀ àwọn tí ẹ ń pẹ̀lú àwọn léèyàn lálá tí ẹ ń bẹ́ jókòó bí kámàrà sí gbénu mọ̀ ẹ̀ lọ́bàdí sultan kó o gbójú àrùn ní ẹbá gébẹ̀ wọ́n gé ibẹ̀ náà kó olójú ẹsẹ̀ wọ́n ti ń sún nǹkan mi manzori ṣe kúfùrùn bà wá òní sọ̀rọ̀ láyà tó bá lu tàwíìl ẹ̀sẹ̀ tó fojú hàn ní wàláyé nìkọ́ tòrò ní ìhìtìmàláàtì ó sì lè rí báyìí ó lè mẹ́rin báyìí bọ́yọ́ lọ ọbẹ̀ ni ojú kan náà wọ́n ló sàdéhùn pé òun ó kí aláàfin òun ó kí ọ̀ọ̀ni nítorí pé òun náà wá sí ibi olúbàdàn tí a jẹ níbàdàn yìí abọ́wádá àfin tí ọ̀bá tóun ọmọ tí ń ṣẹlẹ̀ nílò nǹkan wò pé níbo ní ọlọ́wà ní bẹ́bẹ̀rẹ̀ á sì àtàdọ́rú sókó tó wá sí ìsàlẹ̀ ń bí tó yẹ pé tí wọ́n wà níbo kí ní ń ṣe bẹ́ẹ̀ prógámù kan ló ń gbọ́ bóyá tó sílẹ̀ nù èyí tí ń sọ ni pé wọ́n bàbá ń tẹ ogun nídìí rẹ̀ pẹ̀lú igbá lórí àtòhun ẹnu tí wọ́n kálẹ̀ pé ẹ̀yìn ìyá mi tẹ́nìkan bá ti ẹ̀ sọ wípé ọ̀rọ̀ orin ó dàrú lójú wọn kówó gbẹ̀yìn àlàjí àgbà ebi ẹ̀ náà màmá àwọn ojú ó tí àtàwọn ọba jíde atúndé bí ọ̀rọ̀ ọ̀nà wọn ni láwọ́lá lọ́yọ́ àwọn la ilaha illallah àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ pòròpòkó sí mẹ́kọ́ wárọ̀ mọ̀lẹ́kọ̀ọ́ tàbí béèyàn gbọ́ ọgbọ́dẹjọ́ tí yóò di béèyàn ọgbọ́ ìsagídíjọ́ tí ò ní sẹ́mi lára ẹ̀ máa ní tó ń kálukú ọ́ padà lẹ́yìn rẹ̀ àti ọ̀rẹ́ ní o àti gbá ní o àtàwọn oníkù wasáàsù ní o tí ó kú yẹ̀kù sí ọwọ́ rẹ̀ ṣe bá rìn ìgbé ìgbóhùn ní ẹni táàbà rí kúfùrù tó fojú hàn lágbẹ̀rẹ̀ náà bá sì ṣe òsùn tọ́nà wa ló àtẹnì ká bá fẹ́ kíra wọn ní ọjọ́ sórí báyìí lẹ́ẹ̀mẹ́ta kí ni lé ẹ̀yìn ọmọ ẹ̀yọ́mọ̀ ya kọ̀yán náà o àṣẹ́lẹ̀ ìpínlẹ̀ ah! ẹjẹ̀ wá wo táìmù kan bẹ tí àwọn àsàkánrẹ́ o tàwà ń skú bí àwọn tààkà skú ní 60s táìmù ẹ̀lá mọ́ ń se kí ní yàngangan o ẹnìkan bá tó sọ bá ń fa eléyìí kìí ṣe kúfùrù tó fojú hàn sí a ooo lẹ́nìí kan bá sùn tán láàfin rẹ̀ ní abájọ bọ́wọ́ pẹ̀lú owó sí bóyá kàndùn mú sùn tán lọ kúfùrùn bá wà iṣẹ́ kẹfìrí tó fojú hàn agbọ́dọ̀ ìlara rẹ̀ tó bá wá jẹ́ iṣẹ́ kẹfìrí tó fojú hàn lágbọ́dọ̀ ìlara rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ mí nǹkan tí bá ń pààyàn kọ́ ló mọ́wọ́ lójí ó yọ máìkì kó gbogbo mọ́sùkì ẹ jẹ́ sínú ìṣesí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànàbí sàlám tààràtààrà Abdullah bin Umar radiyallahu ta'ala anhu nígbàtí wàhálà dé láàrin Ma'awiya àti Ali radiyallahu ta'ala anhu ọ̀dọ̀húnmá lázima bayta kò dásẹ́ nìkankan ó jókòó díẹ̀ sí ilé ó yìí sọ fáwọn èèyàn pé láta àtúnni bí àkbárí nurse ẹ̀yìn màá ń yà sọ láti sọ báyìí anybody kó máa sọ bẹ́ẹ̀ fún wọn wá ní tá a lọ gbà ní kọlífà ó ló dìgbà tí ọba tó síra ń kọmọ láàrin wọn tó ń tó rẹ nìkan wípé kọlífà nìfẹ́ nìkan kan náà méjèèjì títí tó fi wípé wọn pa á lè ní tí Hassan tó fi sọ pé kí ló ń fẹ́ máa jà sí mọ́ kí wà lọ́nbà máa ṣẹlẹ̀ ẹ mùsùlùmí náà kú ń pàjọ ojúmọ́ kí màá wí ọmọ jẹ pírẹsẹ́ǹtì ìgbà ni abúlébùn mọ́dù tó wá bóde ọwọ́ abáyá àtàní o Muawiya ibn Abi Sufyan nígbà tó báyá rẹ̀ ọ lórí ìṣesí tí tí tí tí tí tí tí Muawiya fi dákẹ́ Yazidu ọmọ rẹ̀ bọ́ bẹ́ẹ̀ ní iraki ojú ẹsẹ̀ kílókọ̀ rẹ̀ dìde padà abdullahi zubair ní maka pẹ̀lú táwọn yazidu tí wọ́n dáwó ní àwọn nǹkan tó burú burú burú kọ́dà àrínú wọn tó lẹ́kùrà nídànù ìwọ̀ iná ni wàhálà àwọn àwọn àwọn ìwọ̀ iná ni ẹ̀mọ́ ìgbà àwẹ́ ìwọ̀ náà ni wàhálà ayẹ́rẹ́ wàhálà ayẹ́ àbúkọ́lákọ́ ẹ má dàbí pa o má yìnbó sí yan o má jẹ̀bi bá o má ṣe kí ní kankan o ọ wọ sàárẹ̀ o prum ìjà nílẹ̀ àwọn àti abúlẹ́bùnù zubair abúlẹ́bùnù zubair wọ́n ní kí hajjájú ọwọ́ abájá pẹ̀lú àsátọ̀rọ̀ yazid hajjájú wọ mẹ́ka abúlẹ́bùnù zubair ní ibi èsì tẹ́tì máa láàdà bilbait wàhádà bilbait ó ní ọ̀dá náà mo fi ọlọ́run ọba mo sáàdì ọlọ́run láti bí ara ilé rẹ̀ àjájú ọgbà o tí ẹ èso kàbá nígbà abúlábùnú zubair tán ìgbà ni abúlábùnú mọ́tò sẹ̀tọ̀ wá báyà yazid ọba hajjabu yusuf níjọ́ tó kú àwọn èèyàn tí wọn ò rí tí mẹ́wọ́n ma wọn èyí ṣe 5000 ma tí wọ́n tún tí wọ́n mọ́ tọ́ílẹ̀tì ẹ̀wọ̀n ojúlówó ẹ̀wọ̀n gẹ́gẹ́ ti kún ó sì fọwọ́ ẹ̀ pa pápánú àsàbé àwọn àfọ́ ọmọdédé ń tọpánú àsàbé gan àdúrà nábì kèé sí arọ́tí wọn máa jiyàn rẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ìbá pa adness ibn malik ṣùgbọ́n kò lè pa á a ah, kò lè pa kò lè pa torí ọlọ́wọ́ bọ̀ bá nàbí ló báyìí hmm. salawatullahi wa salamu alayhi ìlọ́fà tó fi jẹ́ pé ẹ̀pàn àgbò òun ni gbogbo ẹ̀ ń bá lè dúró lórí bí ànábì ṣe dúró yóò máa fi ni wà láìka ajá kódà kò wọ́n máa lé lọ kó di gbogbo ògan lábẹ́ tọ́gbọ́ ìtàkùrátá tí ẹsẹ̀ méjèèjì gan ò tó gbà láàyè kòkó nú ẹ̀pà gbòòrò ìjà. kìí sì fọ́ kìí fọ́ lórí aré yóò bàjẹ́ bí wọ́n bá pàjọ́ tí ọkọ̀ bẹ̀ bọ̀. ẹ̀pà gbò. ike àti ọlọ́ọ̀ ni o sì wéré tágbèrè fún sí àwọn. sallallahu alayhi wa sallam hajjájú gbogbo tọ́dẹ̀wò àti màá tó sọ́mbì nígbàtí hajjájú tí wà láì dé abdullahi bin muti òǹdìde wípé àwọn òkòjò hajjaj èèyàn mọ́kẹ́tùl harrọ tó búrúdà tí wọ́n fi kó fìtínà bá wọn ará Madina kí ni Abdullah bin Umar ṣe Abdullah bin Umar dìde lé rẹ̀ ó sì kọrí sọ́dọ̀ Abdullah bin Muti bẹ́ẹ̀ bí mo ṣe ní à ah, ìtùrọ̀hù lè abi Abdurrahman wisadatan ẹbá ń tẹ́ ìtẹ̀lẹ́ fún Abdurrahman kí wọ́n jókòó lórí rẹ̀ Abdullah bin ni à ń pè ní Abdurrahman ó ní lam atika ajlis mi ò wá jókòó pẹ̀lú rẹ̀ ń bí báyìí àtẹ́ìtùkà líwọ̀ hadithuka hadithan sami'tuhu min rasulillahi sallallahu alaihi wasallam in tó pè mí àti ẹ̀pọ̀ ní gbogbo làlìkì àmà mi ò sí ní burú bó ti ẹni ò sí ní bàjẹ́ hadithi kan mẹ́tí ànábì sọ fáwa o mọ̀ fẹ́ wá sọ fọ́ wọ́n náà sọ man khala àyàdán ẹ̀dùn yẹ̀zínú tẹ́ ní ìwà pòkí ní bẹ́lẹ̀ rẹ̀ lónìí ni ẹ̀wọ́n náà ṣe báyà fún báyà wọn láwúrò bá mọ́ sọ́ra rẹ o àdúgbò mọ́ni kọ́lá àyà dẹ́ mi bẹ́yà àti lákìyà Allah yawm al-qiyamah laysa lahu hujja gbogbo ẹ̀ má sọ wípé olórí wa rè tọ́fẹ́nu ẹ̀ lè sọ pé pẹ́sẹ́ǹtì rè tó bá padà wá lọ mọ́ kò lẹ́yìnsà fi ọ̀nà kìí bẹ́yà gbogbo ẹni tó bá sí èkú tí wọ́n wá lè máa bí pé ta ló lórí rẹ̀ kó tó kú ta ní darí ìlú yìí ta ní pẹ́sẹ́ǹtì tó ní ìrìnsá tí ó sì rújọ lórí ẹ̀ ìlókù yẹn ọ̀sọ̀bá ń fún abúlébùnà lọ́mọ̀rù kọ̀ jáde sí wọn kò sí pé àwọn èèyàn wà jáde sí wọn kí ni ń tọ́fà ẹ̀yìn tọ́fà ni wípé nífàákù mẹ́rọ àwọn èèyàn tóòtọ́ fùsùkù mẹ́rọ wọn ìwà àpòkí ìwà burúkú kọ́dà kúfùrù ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹlòmínú wọn sáà lẹ́tọ̀ àti jáde tí kúfùrù bá ṣẹlẹ̀ àlẹ́tọ̀ tí kúfùrù ọ̀bá ṣẹlẹ̀ àgbọ́dọ̀ jáde tí kúfùrù bá wá ṣẹlẹ̀ tí ń la lẹ́tọ̀ àti jáde yìí kí ni ṣẹ́rùtù tá a fi jáde ṣẹ́rùtù náà ní kọjá yìí pé ìjáde wa yọ sáǹfààní kò sì ní bí n tó ju aburú tí ń bẹ ńlẹ̀ lọ tọ́wọ́ pé mi mọ́ gbọ́yé ara ló sásìkà lọ́gbọ́yé hàrẹ̀kú ọ̀gbọ́ yé ń ta tàbẹ́ ilọ̀ rẹ̀ já tí fìtínà fi lọ rẹ̀ bá wọn tí ọ̀gbọ́ yé ń ta àdáràn wájú ọlọ́jọ́ bẹ̀rẹ̀ kìámà masala wa gaba lórí ìlú islamu àbí ọ̀nà democracy náà tí lọ́nà democracy àṣà lànàbí mú wá ṣùgbẹ́ ẹni bá ti bẹ̀ di pírẹ́sẹ̀ntì pírẹ́sẹ̀ntì yìí nù tó bá payín láṣẹ ẹ gbọ́dọ̀ má tẹ̀lé àfi tó bá ní ẹsẹ̀ lọ́nà nìkan so wọ́n ní pírẹ́sẹ̀ntì ń bọ̀ ní Ìbàdàn tó bá di jọ Tuesday ṣùgbọ́n wọ́n ní gbogbo ilé wa dọ̀tí ẹnikẹ́ni kọ̀kọ̀rọ̀ báńkì kọ̀ọ̀rọ̀ síṣẹ́ arọ́jà fún ọkọ̀rọ̀ lọ́jà ó ń kálukú ẹ máa pọnmi ní o àti ara àgànná eléyìí àtòrí páànù gbogbo ẹ̀dẹ̀ máa fọ̀ ẹlọ́sẹ̀ clean gómìnà ní ẹ̀yìn ẹ̀ fọ́ aló ẹ̀ ah mo sọ̀rọ̀ ń sọ ọ́ lé a sì lọ mú kẹ́ǹkẹ́ àtọ́sẹ́ lẹ́nìkan bá ní èmi ò dìbò fún à tá mo dìbò fún àwọn àfáà ní ìntàn rẹ̀ pẹ̀lú tẹ́yìn ti gbọ́ ilé ẹ̀ka pé sí ń pinlẹ̀ rambo sọ́ọ̀kà ẹbí owó òlù tí wọ́n fẹ́ jí náà ní gbogbo ní ẹ̀dìbò àwọn náà mẹ́rin Islam sọ ní ẹ ń lò láàrin ara wọn wọn ọ̀kà fi déédéé lórí o wà ni ń kà naam àbíbi tí wọ́n ti jókòó gangan látàwọn pé ah, wọ́n ṣe sùúrù fún irú àlá ah, sẹ́nẹ́tọ̀ lẹ́ẹ̀mejì ah, gómìnà lẹ́ẹ̀kan ó tún fẹ́ sí second term ah no no no no no no nítọ̀sẹ̀ ni wípé mm, ẹfà àfà ní àbàsádọ̀ ló jẹ́ sẹ́nẹ̀ tí ń fún ṣùgbọ́n kí 25 million kọ́kọ́ mọ́ lọ sínú àkáǹtì ẹ̀nà òyìnbá lẹ́nu àwọn kẹtù ti fi etí kọ́yùn náà nú ẹgbẹ́ nú pátì pé at least na ah, ọmọ tàbí àmìrìn náà ah, five orí ẹ̀kọ́ gbọ́dọ̀ lọ náà ọmọ mi méjì sí gbọ́dọ̀ síṣẹ́ lọ́fíìsì yẹn sébò ah, ìnanga náà àwọn ọmọ jẹ́mọ́ tẹ́nìkan bá wà wà mọ̀rí pò wọ́n bá wa sáyé wa táwọn ó sì wà lìjẹ̀ náà kí ló tẹ̀ fi ilẹ̀ fún ooo tẹ́sì wọ́bó bí ẹ̀bá lòun ọ̀dà sí tí ó wọ̀ náà só pé ooo onígbọ̀ wọ́n sí náà àti kí tún á ní ń bọ̀ abájá onínú náà bọ̀ ń lọ kí lórí ire nìyàn la tazalu qadama abdi yawm al-qiyamah min hadith Abi Barzah al-Aslami mùsùlùmí tó bá dé kọ̀rọ̀ padà tàbí ìfì ọba máa palẹ́kún kọ́ yọ ọkàn ara rẹ̀ o kò sẹ́ni tí ó kò wájú ọlọ́run nù yíjọ́ al-qiyamah tí wọ́n èbí ní nǹkan mẹ́rin nígbà tánà bí ọwọ́ àká kan fi máa lè yí gbogbo dúkìá téèyàn ní pátá ọ̀pọ̀ ni o ó kéré ni o ànàbí ọ̀yọ̀ kọ̀ọ̀kan lẹ̀ jẹ̀mọ́ bá a sí pẹ̀lú alùsùn náà tí wọ́n bá ń bí ẹnì kọ̀ọ̀kan léèrè ń pa àpárá tá a máa ń ṣe lórí fóònù tó sì jẹ́ pé wúlà ń jó lọ sani ọ̀rọ̀ àlùjáde wájú ọlọ́run a ti sọ̀rọ̀ gidi tán olólùwẹ́ o ọmọ ya já kúrò lórí fóònù ọmọ ya pàrẹ́ kúrò lórí afẹ́fẹ́

rí ẹni ọba ti wọ̀wà mọ́yà tó sì ma òótọ́ ẹ gbà pé ayé rẹ̀ ọ̀rọ̀rùn sí ti ẹ̀ ń wá tún wọ̀wà mọ́yà tí ó tún mọ́ òótọ́ náà ayé rẹ̀ náà tún rọrùn sí ti a ti rí èèyàn rí tó jẹ́ èèyàn kàǹkà tó ní òun ti parun títí pẹ́ ṣùgbọ́n jọ́tọ̀ rẹ̀ òun tó tímọ́tímọ́ kú wọ́n ní ha kàṣírí rẹ̀ lẹ́yìn Sulaiman ní omíra yìí ah ó ti gbọ́rọ̀ àwọn afá lọ́nà ẹ máa kọ́mi lẹ́lúwàlá ó tó gẹ́ ẹ máa padà báyìí jẹ̀máà tá a bá kí pàpá bọ̀ o èmi àti láàmà jáde ń bẹ lódọ̀rọ̀ àwọn ìjọba yìí àbọ̀ mẹ́ tàlẹ́bà mẹ́ wà lé àfáà ní kí ẹ̀ láyà ẹ̀ẹ̀mọ́ tí wọ́n sayédà ní wọ́n mú ẹnìkan sójì ọlọ́run olóhun ọjẹ́ ó sófàlìkàmá olóhun ó se é tí ó tapàdé ọlọ́run lọ́tẹ̀ lọ́rùn kò sí wàhálà ọwà mọ̀ tàà sí kò tí sọ báwọn dúkìá èèyàn wá mílọ̀ àáfún ọ̀nà kan pẹ̀lú mọ́jẹ̀mọ̀ kọ́ ọmọ sí dáadáa sí èèyàn mẹ́wàá èèyàn wá mílọ̀ wọ́n fún nìkan pẹ̀lú mọ́jẹ̀mọ̀ kọ́ ọmọ sí dáadáa sí èèyàn mẹ́wàá ọwà mọ̀ sàdúyàn mẹ́wàá dúkìá mẹ́rin mẹ́lọ́wọ́ rẹ̀ ètè ṣàìtàn nìyẹn ní tó bá jọ kọ́nà democracy náà ni àìdìbò rẹ kò sọ pé Buhari è ṣe president èmi mọ̀ ń sọ gbangba ìdìbò yìí ìsìnìdì in tó lè mú mi dì òní tí ìjọba Nàìjíríà bá ṣiṣẹ́ débi pé ẹni tí ó ti dìbò àwọn òníjí ó kírun mọ́ àyẹ̀mẹ́gbàlìkì àmọ́ ó dìbò àgbàwẹ̀ Ramadan ó dìbò ó ní ilé kapùrà nímọ̀ ṣùgbọ́n ìwà ìdìbò omi ilé tó pẹ́ Buhari ẹ̀sẹ̀ pẹ́sẹ̀ntì tí mo kí òye mẹ́nu ẹ̀yìn tí a ń pè ní pọ́ ayé gbogbo ẹni tó bá ti e débẹ̀ pẹ̀rẹ́ ó kọ́ tí ń pè nǹkan lẹ́ẹ̀ máa pè sóborí ire débẹ̀ ẹ fi lè fọlọ́hún sóborí ibú débẹ̀ ẹ fi lè fọlọ́hún. ayé tiyín lọ́kàn ẹ̀yìn kí wàá ní tí ó fi bẹ́yìn lò pè láyé tiyín ìǹtẹ́sì ní kẹ́yìn ò sí ìwádìí lọ. ńlọ́wọ́ ajásí mọ́sálà kẹfẹ́rì ti rúlu wa gbogbo nítorí kọ́ máa fi rúlu wa wa nù. No sa lẹ́tọ̀ àti jáde sí alẹ́tọ̀ àti jáde sí pẹ̀lú mọ́jẹ̀mú tó de ti mùsùlùmí náà tá a bá ti mọ̀ wípé ìjáde sí yẹn àǹfààní tí ó ṣe ó ju aburutari ń bẹ lọ tá a bẹ́ẹ̀ jáde sí tó jẹ́ pé ìtàjẹ̀ ẹlẹ̀ ìlà fẹ́ dálẹ̀ òfò ìlà dálẹ̀ àwọn náà dáná wájú ọlọ́run mọ́sálà bàdé ẹ ń bá wa gbọ́yé táwọn èèyàn kú ọ̀ gbọ́yé tó nìkan lè dá jáde gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ ní àárín ẹ̀kàn tọ́wọ́ adarí oṣù Ramadan ọwọ́ àlọ́ rèé sọ fún àmàmù wọn ní ìwọ ìwà àrò oko yìí kí ló yí ọgánú ẹ̀sìn ó ní mo rójú ó sì rí tóótọ́ sí ọbẹ̀rẹ̀ àgbàbẹ̀ òní kò ní bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá jẹ́ wípé gbọ́yé àwọn àfáà ní ẹni tó gbọ́yé náà fún kóbóòdì torí kíni torí pé ìbóòdè rẹ̀ bí wọ́n bá pọ̀ o ti kírètì àwàlẹ́sì ibú sórí àwọn mùsùlùmí yòókù ah, àwọn àrùn tí wọ́n fẹ́ di arímú mìíràn àwọn rí tó bá sì ti rí báyìí ẹ máa mú wọn ẹ wá dákun ṣé ìsìláàmù tó ní ká lọ kúkú sàráì ká má náà lẹ́ẹ̀ débi pé yóò kára alé yóò kára oko yóò kọ̀lẹ̀ yóò kan arúgbó yóò kan aláìní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ rẹ̀ náà gbogbo rẹ̀ náà tó wá ní já sójú ẹ̀ in tó ti tutù ó tún gbóná tó ń ti bẹ́ àsì ní sí islam ní kárọ̀ rú ẹ̀ láyé jùsù ìzálàtù sharri bí máa wà sharru mínú ìtíkọ̀ ìdàwí nìyẹn gbogbo ìgbà tá a bá fẹ́ mú àìdá kúrò láwùjọ in tó burú jù nǹkan lọ a gbọ́dọ̀ fi lọ rèé kojú àìdá yẹn bali yajibu ìzátù sharri bima yuziluhu wa yadfa'u anin nas in tá a fi lè má burú kúrò òní tí òní a ní ṣé gbèsè tá a gbèrè tá a fi náà burú mọ́ alhamdulillah tí ara ó sì dára ẹ̀ ló ń darọ́ oko in ti islam sọnù. So no. masala wa dé àwọn èèyàn kan ń bẹ tọ́jẹ́ wípé kúfúrù ní án fi ṣèjọba àti án tàbí ọ̀rọ̀ abúlábìnú Umar asọ́rọ̀pá abúlábìnú mutin asọ́rọ̀pá yẹ̀sìdìmọ̀ àwíyà àwọn atọ́bakọ́tùlù wúlá nù àtọ́bàkọ́tù thaniya ó ní alimamu ahmed alimamu ahmed ibn hanbal lansọ àtọ̀rẹ́ wọn alimamu ahmed ibn nasir tọ́bàkọ́ wọn imamu muhammad ibn idris àwọn àfáì kí ni tọ́jú tiẹ̀ náà kan àwọn khulafa ibn abbas nígbà táwọn náà dórí oyè wọ́n pa pa pa nínú ọ̀bànú wùmọ̀ yà wọ́n tó gba agbára yẹn lọ́wọ́ wọn mùsùlùmí sí yàn pàǹgbà náà nígbà débẹ̀ tẹ̀ kí làwọn afáà súnmọ̀ sí wọ́n gbà yìí pé àwọn olórí ìsìláàmù náà rí kí nàlá fẹ́ sí sẹ́bẹ̀ ilẹ̀ ní ẹ̀fẹ́ máa dráìfù wa káwọ̀ sáwálì jẹ̀ náà ẹ̀yìn lẹ́fẹ́ rojọ́ nígbà ọ̀sẹ̀ sáà fàzọ́hàrọ̀ lẹ́kọ́wùl bí kọ́lẹ́kì lẹ́kùrán wọ́n bá ní lẹ́kùrán màkúlùkù ni láì mọ́mọ́ Ahmed láwọn èèyàn bá lọ bẹ̀rẹ̀ fẹ́tí ọ̀rọ̀ ìmọ̀ mamadu ìmọ̀ mamadu ni ẹ ń bá sọ bẹ́ẹ̀ káfíru ni làwọn ọba àtàwọn àwọn sì ní ṣiṣẹ́ wọn àwọn elétekéte yìí tẹ́ ẹ bá ti rí ó pé àwọn ìjọba kí wọ́n ṣe sùúrù kí wọ́n mọ̀ wípé àwọn náà wà ń pò káwọn ọmọ ju ẹni tí ọba súnmọ́ àwọn nínú ẹni tí ọmọ pèrè lẹ́ni ọlọ́run nítorí pé ayé ti wà lọ́dọ̀ yìí kò sì sẹ́ni tí ò nídìí ayé. ooo ìjọba mo tún tún sọ ẹ máa ju ẹni tẹ́ẹ̀bà máa pè láàfà torí wípé kò sọ láàkàyè tí wọ́n pè kalẹ̀ pé sọ́ọ̀wọ́ náà lọ́hùn tí ọ wà ní <laughs> iná mọ̀ ń tọrọ kọ́sẹ́fẹ́ wọn náà ṣùgbọ́n gbà fún àbọ́sọ pé ẹ má lè pa màálù 1 million sí mọ́ lúdí ànàbí àà àà sálàmùsí wà lọ́lọ́ ni yáà fi àjẹ́ nítorí màálù àwọn rú àrà àwọn àfáàbú ẹ̀dá kan téèyàn bá lanu rẹ̀ tó sọ wípé ẹnìkan wọ kàábọ̀ ọlọ́run ìlọ́fà tó fi jẹ́ wípé gbogbo tó tọrọ ń bẹ̀ ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kéèyàn wà lìjẹ̀ náà lórí ire a wà ní ẹni sọ pé gbogbo tó tọrọ rí bẹ́ẹ̀ ẹ obi bí ẹ o ẹ ní ẹwọ kàbá o ó ní ọ̀sá ẹ̀dẹ́ ẹ̀kẹ́ni àwọn ti wọ̀ gbé náà nù abúlá bí ẹ ló ń wọ̀ níbo ni wọ́n ṣẹ̀rù kà ọwọ́ àbí ọwọ́ àmọ̀bọ̀yá àwọn Saudi nǹkan ti gẹ́ẹ̀tì o nígbà president lọ kẹ́ yìí wọ́n ni ó sí kàbà fún wàlẹ́ àwọn ọlọ́pàá Saudi wọ́n dúró báyìí ni tí wọ́n ti yẹ lómi lòdúró báyìí ó ti dìkù ti dànù inú àti ẹ̀tẹ̀ lè bú àní lọ́rẹ́ ni o bọ́n kan ti sọ ọ̀gán fún ẹni wàlẹ́ aláwọ̀ wàlẹ́ wọ́n dùn ẹni bó tẹ̀lẹ̀ pé lábẹ́ bẹ́ẹ̀ náà ẹlòmí náà tún rí wọ ṣùgbọ́n ẹ pariwo fújọba pé wíwọ kàábà kọ sọ yẹn dọ́bà àdìjẹ náà o àfi kéyìn ó ṣe é bọ́rọ̀ sí ní kó ṣe béèyàn ń ṣẹbọ tọwọ́ náà kàábà tó tún sùn bẹ́ẹ̀ kọ́dà kò kú bẹ́ẹ̀ wọ́n tún pẹ́ sáré rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ kọ sọ́rọ̀ àdìjẹ náà o. Awambo, alimam ahmed wọ́n bá ní wọ́n kó gbó wọn wọ́n wá ní kí làwọn eléyìí ìdánwò yìí ọya iná ẹ̀pẹ̀ Qur'an ẹ̀pẹ̀ ní kọlùkù ẹ̀rẹ̀ ní màálùkù ní mẹ́wàá ah, ní ní táwọn ká tọ́nà bí mú wá Qur'an ní èsì ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́mọba ni àwọn ìjọ́rìí yọ pé ó náà tó takù àwọn kan nú àwọn àfà wọ́n sọ bẹ́ẹ̀ nígbàtí ara ni wọ́n ṣùgbọ́n mamadu ó dúró dédé ẹnìkan tó wá ń bẹ tó náà dúró dédé ó ní ahmed bin nasir inú wa bí khalifa ó ní ìwọ ìyáàfi ọjọ́fin wọ́n wá ní wọ́n mú àfà ahmed bin nasir kí wọ́n jù nítorí wàhálà yìí wọ́n sì dú àfà arínú àwọn àfà tí wọ́n ṣe ìbátù wípé wọn ò kúrò ní pálásì wọn tí ẹ̀jẹ̀ rẹ̀ fi kọ ahasiban nas ayin yutraku ayin yaqulu amanna wa hum la yuftanun ṣùgbọ́n wọ́n pàfà ahmadu nasir nítorí masala wọ́n wá muhammadu wọ́n ni nínú lọ̀rọ̀ rẹ̀ jẹ́ báyìí pọ̀ débi pé àwọn àfáà ṣe mọ̀ àlàfáàtì lórí rẹ̀ mihnatul imam ahmed ọkọ̀ kọ̀tọ̀ wá sì sọ ń pa mọ̀nẹ́kì imam ahmed tí ó bá tí fi zamanu mihna sí kèétí kọ̀ọ̀gán pa mọ̀nẹ́kì imam ahmed Imamu dúró dédé wọ́n wá ní kí ló lílára yín jù lásìkò náà ah imam torí ahmed lẹ́yìn bíi forty years ní tó mari torí gbogbo ayé lọ́kàkí níbi tí ìmàdí ìfìwà kó tó kójọ wọ́n wá ní kí ló lè lára rẹ̀ jù ní àdàwọ̀ tó kọ́ ìní ó lẹ́wọ̀n tí a fóun sí kọ́ ó ní ẹgbà tí a máa ń nà lára rọ̀ nígbà ọ̀pọ̀ tí a dálẹ̀ náà kan bá yà wá báyìí máa Muhammad wọ́n ní máa hukmu man qala bi anna al-Qur'ana makhluqun ó ní Imam Muhammad huwa kafir wọ́n ní ala nakhruj alayhi Imam Muhammad ní wọ́n ní ẹ̀ ń tẹ́lẹ̀ kí a kàn kẹfẹ́ mo ń wo tí ń bẹ lọ́wọ́ wọn àìmọye mùsùlùmí lóbìnrin ó sùn kanu lé nìsín àsìkò oorun tó ó bẹ̀rẹ̀ sí ń kírun àìmọye arúgbó ní tìlàwọ́ àkùrà nílọ báyìí nìsín àìmọye ọmọ kéékèèké ní rákòrò lọ tí mo mú bá yàyà rẹ̀ ẹ fẹ́ ṣe àjífò ẹ̀ dálẹ̀ padà iná kan tí ò ní kú mọ́ ni èmi o masala wà dé kí ni masala wí wọ́n ní sáàtọ́ gan ká sọ fọ́nà wípé àwọn tí a ń darí wa yìí wọ́n gbọ́dọ̀ rí bí Abubakar ha ọlọ́run jẹ́ orí bí Abubakar wọ́n gbọ́dọ̀ rí bí Umar ọlọ́run jẹ́ orí bí Umar àwọn àfáà ní zulumu tí àti ìrì zulumu tó fẹ́ tóbi tó lẹ́yìn ẹ̀bọ ó ní ká máa wí bẹ́ hmm, àbọ̀ fàtà àfilé sọ bẹ́ẹ̀ أن رجلا جاء رجلا خارجيا جاء عليا ابن أبي طالب أخرك خارجي أو أبا علي بن أبي طالب قل يا علي هم. لماذا دان الناس لأبي بكر وعمر ولم يدينوا لك أو كي سارة دادا ọwọ́ àpẹ́ àwọn akọ̀wárí jù wọn kan jáde síjọba rẹ̀ wọn kọ̀ ọgbà tiẹ̀ kí ló fà táwọn èèyàn tẹríba fún Abubakar tí wọn ò gún lẹ́nu sọ́n àti Umar tí wọn wá ṣe bẹ́ẹ̀ fún wọn Ali ni naam dana nas li Abi Bakr wa Umar àwọn èèyàn wọ́n tẹrí bá ń tòótọ́ fún Abubakar àti tani àti Umar ó ní li annahu kana rijalu abi bakiri wa umar inna min rijali abi bakiri wa umar ana wa amthali irú àwọn táwọn ń dá jẹ́ ìjọ náà lọ́hùn táwọn ń jẹ́ olórí irú mi èmi bẹ́nu wọn àti àtórí bí mo ṣe rí òun ni wọ́n ń ṣèlú lé lórí ìjọ náà ṣùgbọ́n tí ọ̀jà yọ bọ̀rọ̀ sẹ́mi lẹ́nu ni wípé rìjálí anta wa amuthaluk irú ìwọ tó orí bó ṣe rí àti irú àwọn èèyàn bí rẹ ìlọ́lọ́ ń kó sínú ìlú ti tèmi ìló jẹ́ kí gbogbo orí bó ṣe rí àwọn parabọ̀ abdulmalik ibn marwan nígbà tó khalifa lẹ́nu president lẹ́nu ọba ni wọ́n bọ̀ ń pe wùjáhù àwọn cream society nígbà náà kí wọ́n bá kún àjọ the cream of kenya o wọ́n kún àjọ nígbà kún àjọ ó ní kí ló fà á tí gbogbo ìlú òfin rọ ta nìkẹ́ pé ẹ mọ̀ pé bí a pè c fún ẹ pè z àlọ́ àárẹ̀ ẹ̀sìn tá àmọ́mù lẹ́mọ̀ sí ẹtúnú ẹlẹ́mọ̀gbàwẹ̀ àtùrìdúnà ànàkúnà làkún kàmàkánà abubakir wa umar ṣe rò pé bí abubakir àti umaru ṣe rí ilẹ̀fẹ́kárí ṣe ń tó wù inú kọlu náà wọ́n ní bẹ́ẹ̀ láfẹ́kárí ọwá ni <laughs> Abubakar àti Umaru in tó jẹ́ wọn orí bá wọn àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú wọn bẹ́yìn ṣe rí ìkẹrin bẹ́ẹ̀ ṣe rí ìlàwà náà rí ìló jẹ́ káwà àti kárí bákan náà báwọn tí ń ṣe rí tẹ́yìn òríhùn tí ń dáhùn ló jẹ́ káwọn olórin náà báwọn nínú athar kama takununa yuwalla alaykum bẹ́ẹ̀ bá ṣe rí òun lórí ó sì rí sí yí àwọn àfáwà ní kí lórí táà fi lè ṣe irú àdúwà tá a bá ń ṣe volumu gan làwà náà sí àbùsí láǹsí káwà padà sẹ́yìn wípé ẹ bọ́ sádùgbò kọ̀ọ̀kan kẹ́ ẹ sọ pé òsásùlá máa ń bí ẹyá yìí nígbà tá a bá béèrè béèrè tán wà lẹ́ òun ni ọ kí la fi jó rọ o ìyí fẹ́ béèrè ni pé ẹ sọ àdúgbò kan bá dẹ̀ tí ọ̀gbà owó kún tó dìbò pé ààrẹ ah, nìkan tó gbowó mẹ́ wọ́n tó dìbò fẹ́ jẹ́dìbò fún ládùúgbò tí a o gbogbo pdp tí a dìbò fún bẹ́ẹ̀ kò sẹ́ ń gbowó acn tí a dìbò fún bẹ́ẹ̀ kò sẹ́ tí a gbowó app tí a dìbò fún bẹ́ẹ̀ ad tí a dìbò fún bẹ́ẹ̀ kẹ́nìkan sọ pé òun fi ọlọ́run tó ní òun búra tó ń bá sì parọ́ kóhun jíyà lọ́dọ́ lọ ìgbà ẹ̀wà mú alóró ó di mélòó ó di ní ẹ̀tún jẹ́ abọ́ sí private school tán ma wọ́n fẹ́ sí wayek ẹ wá sọ pé 100 gbogbo ti ń bẹ lọ́yọ̀ state ẹ sọ pé a lè fọlọ́n búra wípé 80% ń bẹ wà láì tán ma ń ṣe ni wọ́n gbà náà odi mélòó odi méjì ẹ̀tún jẹ́ àárín lọ́rin bọ̀ gbogbo bí ìjọba tó ti ní rìsíptì tí máa ń já ìjọba ló ní o ọ́fíìsì káàkiri pé tọ́ ọba ti sanwó báyìí rìsíptì ìjọba rẹ̀ tí wọ́n jàlé ọlọ́ ẹ̀fọ́ lọ́gbùra wípé kò sí stéètì ọ̀hún táà ti ní rí ọ́fíìsì tó náà tó tẹ rìsíptì tiẹ̀ ìjọba pamọ́. naam ẹjá tó ṣe ń jẹ ẹjá lọ kọ́ọ̀tù kálọ̀bù kálọ̀ kọ́ọ̀tù kẹ́nìkan wá dónú wa pé wọ́n lọ́ọ̀ mo fira fún tí mo fẹ́ sọ yìí ààyè náà rèé tẹ́ni ọba sunkún débẹ̀ tí a palẹ́kúnlọ́ náà bò sí títí rẹ́rìn ìbóde wàláì bó ṣe nínú ọ́fíṣẹ́ mi díwájú ọlọ́run ààyè náà rèé tí wò tí mú kan bọ́kan bí ọba níbẹ̀ padà mọ́ ọ́fíṣẹ́ mi dí níwájú ọlọ́run ebá wọn ni wọ́n kúnlẹ̀ pẹ̀láṣọ dúdú lọ́rùn lọ́yà làwà mọ̀ sí olóòótọ́ ni wọ́n nú òkun olóòótọ́ ni wọ́n ní gbangba wàláì bó fíṣẹ́ mi dí ó di mélòó ó di ẹjá lọ sísan àwọn ọlọ́pàá kí ló dé sí àá ah, ah. ọ̀rẹ́ aráàlú mọ̀nà ọlọ́pàá ọ̀dà bẹ́ẹ̀ bá mọ́lọ́pàá á sábòrò safety náà àwọn tí wọ́n ń ṣètò bí ebi ò ṣe nípa ìjọba tú owó ìwé ọkọ̀ ìwé ọkọ̀ orí òpó láyìí wọ́n kọ̀wé lé ọlọ́ni lọ sẹ́ fún ìjọba sáàrẹ́ ni tí ó dùn wájú nù wá wípé mo fi sẹ́ẹ̀rẹ̀ mi díwájú ọlọ́run kápẹ́ bí ẹ ṣe ń نعم ẹ wá jẹ́ àfìjọba lọ́rùn lẹ̀ káwá bọ́ sáàrin ara wa gẹ́gẹ́ a nídìí ẹnìkan tí ó bá ní fi ọlọ́run ọba kọ́rẹ̀ lọ́rùn wípé èèyàn bá fẹ́ ṣòwò pé ìmọ̀ ń pa nǹkan jíjẹ mo sì fẹ́ ra tí ó tẹ́ lọ́rùn látọjà lọlé wàláhì kọ́ sọ o ah bó dìjà ẹni ò ti ní rábò padì ní ò ti lè padì àbòsí sọ fẹ́ wẹ̀wà ni wo tó bọ́ fàyà gbọ́n àpò ráìsì ni àà ah, kò ah, ní ti kí ìlú ó ti yọ̀rọ̀ ẹ̀ jamaa wọ́n gba odidi èèyàn ní jẹ àárọ̀ oúnjẹ ọ̀sán ó tún mútalẹ́ lọlé pẹ̀lú owó pẹ̀lú owó oṣù tó nítumọ̀ wọ́n sì fi sọ fish pond tọpọ̀ tí èsì kékeré ọmọ ìyá sí ń fi ìwọ̀ ọ̀tẹja ṣe ń pé nínú àwọn ẹja tó pọ̀ jù láwọn ẹja wà ó sì ti ra ìwọ̀ pamọ́ lọ́rùn ah. ah. torí bí ó ni òkèsè pé o àánú ìlú ìní mo ti rí wípé ẹni ọba fẹ́ káwọn èèyàn ibi tí wọ́n ti jẹun tí wọ́n ti sorí rẹ̀ kọ́dálẹ̀ tí wọ́n bá ní aṣòwò mọ̀jẹ́rẹ̀ nàìjíríà mo ti gbọ́ pé ó kọ̀ ìjọba tí a ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ìsáṣẹ́ ẹ̀dá ìjọba ìpínlẹ̀ ìjẹ́rẹ̀ aláṣẹ̀dánù ìjọba ìlú yìí ni mo ti gbọ́ mo tún wá ní ìdí ẹnìkan kó ní mo tasẹ́ mi fọ́lọ́ tó wáyé pé rọ̀ ń pa wàláì kò sí àdúgbò kankan ní Ìbàdàn tí wọ́n ti ń jiná lò jàmáà káwà padà ìjẹ́kẹ́mì àti yí ọ pé Buhari ó rí bí Abubakar Buhari ó rí bí Usman sálábò sì bọ́ ni mí bóò lè mìíràn kí n tó máa sọ tiẹ̀ kí ló fi dèmi àti yín lójú wípé tí bá ń sọ tí ń sọ jáde lẹ́nu bó náà sí rí náà tí ọ̀rọ̀ kíríkàrí ó ní náà jama'a tó ń ti bẹ́ẹ̀ sẹ́nìkan dáadáa dáadáa kọ́mọ́là báwọn kò sí? Si? tọ́bọ̀ wá jẹ́ pé pàǹgangan lọ́wọ́ á rí ọ̀yẹ̀kọ́ jẹ́ ìfẹ́ alùsúnà wàlìjàmáà lọ́kànbalẹ̀ wípé bó o lè tí wọ́n bí mi ò ṣe ní dàrú mọ́ ń lọ ó ń gangan ni mo gbọ́dọ̀ mójútójú ìní gbọ́nà kan sí lọ́hùn àfọ̀nà tọ́lọ́hùn ọba láàlẹ̀ ìní gbọ́nà kan wà àánú ọlọ́hùn àfọ̀nà tọ́lọ́hùn ọba sọ̀tàlá tọ́ láàlẹ̀ ìní gbọ́nà tọ́lọ́hùn èbínú sí mi ìní fi wá ojú rere subhanahu wa ta'ala jama ẹn tó lọ wọ́n bá ní sayé wa pé ẹ̀yìn ẹsẹ́ máa sọ láti jẹ̀nà sí aráyé tí bàbá yìí sẹ́wọ̀n èyí máa bá yín rojọ́ sí òpè à ẹ̀yìn ẹni ẹni mílíọ̀mù wájú ọlọ́run ẹsẹ́ mọ̀jú tẹ́sí yìí tí ò ti sí alóore ṣé ń tọ́nà ó bẹ̀yìn èmi ni kó bí mọ́ wà sọ́rùn wọ́n èé ṣe gbàràmẹ́dẹ́ lẹ́rù o gbàràmí sórí irinu sáàsá ti lọ àdìjẹ náà kóhùn òkú mọ́ tọ́bá wá jẹ́ pọ́bá wá rí báyìí ẹnìkan ta nídì nínú wa tó lè sọ pé ọlọ́run se báyìí fún ìjọba tí ó mújọba ó lẹ tí ó bóde lẹ́ẹ̀kan tí ò ṣe ogun tá ń sọ tí ò sì sí lọ́rùn kò sí kí ni o kókúrú kòkòlú wọ́n ò sì lúsí lọ́rùn mọ́ lọ́sùkọ̀ alhamdulillah tí mi jáde ní òtọrọ máa kìí láyé kọ́dà mọ́ bá dẹ́gbẹ́ yìí tó gàbá fún mi náà ni mọ́ ń tẹ́mi lọ́rùn màá sì kà sí pé kọ́dàrù nìyẹn tọ́lọ pé ó fún mi nìyẹn na'am ẹmbà lè sọ bẹ́ tó tún lè sí bẹ́ tí mẹ́rẹ́ dá tí mọ́ dáyí kò sí bí mo ti yẹ ìjọba jẹ́ jàmáà dúkìá gbogbo wa ìjọba mójútó ṣùgbọ́n táwà mójútó ó ju in tí ìjọba mójútó lọ kí láwà mójútó èmi àtẹ̀yìn wàlẹ́yà àwàlà mójútó amúnúùlù tí wọ́n bá ní fọkànbalẹ̀ bẹ́núùlù àwọ̀tá tí wọ́n ń govern àwa ni amójútó fọkànbalẹ̀ kìí sí àwọn kílẹ̀ rí wa torí pé gbogbo àwọn tí wọ́n ń darí wa mú ọ̀pọ̀ tó wa tí wọ́n pọ̀ tó wa tá a bá wà láàfẹ́ bóde pé a ọmọ ọmọ ní ń pa ni àbọ́mọ ewúrẹ́ tá a bá wọ́n ń ṣàfaradà tá à ń sin náà ń káfí lórí jọlọ́ba subhanahu wa ta'ala pàdé ọlọ́run ọba tàlẹ́ǹtì ń mójú tó ìfọ̀kànbalẹ̀ na tá a sì tún gbowó oṣù ṣùgbọ́n wà ń balada ìdán tó bá jẹ́ wípé àwọn tí wọ́n bá Abubakar gbé kọ́ irú àwa àwọn tọ́lọ̀ wọ́n yàn fáwa náà ní jẹ́rú Abubakar àwọn tí wọ́n bá Umaru lò gbà kọ́ nírú àwa yìí àwọn tọ́rọ wọ́n yàn fáwà náà lò lórí wa náà kò ní jẹ́ bí rúta ní o Umar radiyallahu ta'ala anhu wallahi wallahi tí wọ́n bá ní gbogbo wọn gọ́fà wá kí wọ́n dá wọn sí mẹ́wàá mo lè sọ fún yín wípé one million tó burú jù wọn lọ èló tó kúnnú nù nígbà téèyàn sọ wípé ẹni tó bá jalè ní Nàìjíríà yìí ó ní réèkì ní fi ń jalè ó sẹ́mọ̀ pé réèkì nǹkan kan tó máa yọ́lẹ̀ bí nìkan ti rí lẹ́hùn oníréèkì náà ni ó lóun gbé gbúdù sábọ̀ tó sẹ́mọ̀ pé réèkì ó tó máa kó nǹkan jùlẹ̀ jẹ́mọ́ ẹ wá bí ẹni tó jalè títí tó kówó kówó kówó wípé sówó yẹn chéǹjì ara rẹ̀ tó fi wá pé ńgbà tó kówó débì kan nìkun ẹ̀ bá chéǹjì lọ́ba di ah, torí tàwa ni fi gbé adúrú apẹ̀ ìtaná rẹ̀ àà torí chief hmm. ẹ̀rọ pé àpò ráìsì ni ẹ máa ń jẹ láàárọ̀ <laughs> kí ló dé ọ̀nà owó ti change inú wọn ni nígbà tó yà pé tó bá ti dé tẹ́ wọn ò jẹun tèmi àti àwa ń jẹun <laughs> wọn ò jẹun tó yìí wọn lẹ́yìn nísìnyí wọn ò jẹun tó yìí ẹ̀ ń sùn jù ẹ lọ torí pé tó bá jẹ́ pé wọ́n ń ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ nàgàn tẹ́lẹ̀ náà ọ̀rẹ́dínà wọn ò kúlẹ̀ ní sùn náà. Ani wàhálà ni ẹ̀sìn mú lọ́wọ́ ìntẹ́yìn ò ní láyé ní ibi lọ́rọ̀ ìntẹ́yìn ọ̀bà ní láyé sẹ́ wà lẹ́wà àbí lọ́rọ̀ ìrìn àjò bẹ́yìn bá ṣe dìtó bẹ́ẹ̀ ni ó ṣe rú gbogbo tí ẹ̀bá ti ní òrùtọ́ lórí ẹ̀ àwọn sálàf méjì ni àpín 25 years ni làwọn kan ti máa padà nìkì àmọ́ tí wọ́n bá ti kó 25 years ẹ lè fún ní nǹkan kọba yìí fi ọdọ̀ yóò mọ̀rú àdéhùn tí wọ́n bá sí yóò mọ̀ tí wọ́n mọ̀ bá yìí sọ àwọn apá kejì ní 40 iye wọn yẹ́ sì pẹ́ pọ̀ jù tí bá ti wọ̀ 40 báyìí tí ó ti múra lé ó ti múra lé ní ọmọ 40 wọ́n ní jalè lónìí ọ̀sẹ̀sẹ̀ bóde tí ọ̀sẹ̀ yìí ẹ́ ṣẹ́gbọ́n kan irọ́ ìyà tí a fọwọ́ fúnlé kò ń kọ́ èmi ọmọ tó jẹ́jẹ́ ti tálájọ́ sọ nǹkan pa ìyá ẹ gbọ́ pé tí tòsú mẹ́fà sí mẹ́jọ sísìn wọ́n fọwọ́ fún ìyá 85 tí wọ́n fọdọ́là fún lẹ́kọ̀ọ́ alúpàdà ni wá ẹ̀hẹ́ ìyá náà fẹ́ di tírílíọ̀nì a fi ọ̀sán àbẹ̀ lọ kó mú wa dúró kọ́mọ̀dé kílù ọ̀dárù àwọn tí ó ń darí wa kó lóhùn fún ìsinmi nínú ìlú kọ́mọ̀ lóhùn fún ìdààmú nínú ìlú yìí àwa náà kó lu àwa náà fún sinmi nínú ìlú yìí kọ́mọ́lùwà fún ìdààmú nínú ìlú yìí tó bá wa jẹ́ pé tí ìsìláàmù wíre ṣé ìsìláàmù lẹ̀sìn tẹrọrìsìmù ẹ̀ẹ́dá ni ọ̀rọ̀ yóò ní dàrú la hawla wala quwwata